والسلام على من لا نبي بعده أدوك فعلا سبحانه وتعالى أتركات الجفاء نبوة محمد صلى الله عليه وسلم إتوادب الدنيا والدين tí ó ṣe àkójọpọ̀ àwọn ẹ̀kọ́ ẹ̀sìn Islam èyí tí a fi ṣe ayé eré tí a sì fi rí ọ̀run wọ̀ èyí tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo rọjí olùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ìlú ògbómọ̀ṣọ́ ń bí tí wọ́n ti máa ń dánilẹ́kọ̀ọ́ nípa adabu duniya wadin wọ́n tún ti wà ní orí ètò ní èní láti bá a tẹ̀síwájú. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdullah wa ala alihi wa sahbihi wa man wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته نيتسواجو لا لا يتانسي فراوة nípa àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tó wà fún àníyàn. ní báyìí a mẹ́nuba àwọn ẹ̀kọ́ yìí eléyìí tó yẹ ká gbọ́ ká sì dé káfí máa ṣe wa hù kọ́ làwọn ṣe wá ní ọ̀kan nínú àwọn olóríire tí wọ́n máa tẹ̀lé àṣẹ ọlọ́run tí wọ́n sì yapa sí ìlànà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ẹ̀kọ́ àkọ́kọ́ náà ni pé ọ̀ràn jẹ́ lórí ìwọ mùsùlùmí ọmọ ìyá mi kó o o kò ní ara wa. tí ara wa tóbi ní àbó kéré tá a pupa ní àbá dúdú tá a fi àgbọn aga ní àbá tiẹ̀ kúrú tá a gbádùn ní àbá ń kò sì ní wo àwòrán wa sáré wa ní àbá burẹ́wà ọlọ́run ẹlẹ́dàá wa kò ní wò wá sẹ́ni pàtàkì ní ọ́ ní yẹpẹrẹ. nítorí gbogbo eléyìí kò jámà kankan lọ́dọ̀ ọlọ́run nítorí àwọn bó wò náà ni àwọn kan ati àti pé ọkàn wa yẹn náà ni kókó nítorí pé lórí rẹ̀ náà nírú tó lọ́wọ́ san wa inú ó ti jáde a sì ti mọ̀ pé inú ọkàn náà làníyàn máa gbé. àníyàn rẹ pẹ̀lú sẹ́tò ń ṣe wọn ò lè yà wọ́n àníyàn rú èwo nìwọ ní sáwọn nǹkan tó ń ṣe títorí tọ́lọ́ọ̀ni àbí torí ike míì ẹ̀kọ́ kejì òun ni wípé kí mùsùlùmí ó gbìyànjú láti rí i pé gbogbo àwọn sẹ́tà bá ń ṣe àfi àníyàn jákujàku àfi ṣe. nítorí pé àníyàn òun iṣẹ́ òun náà lò pọ́ múléró fún un ní ìgbà tí àníyàn tó bá dángájíá tó dúró dáadáa iṣẹ́ náà dángájíá yóò dúró dáadáa. báníyàn wọ́n ti jẹ́ àníyàn rádaràda tí ò rídìí múlẹ̀ gbogbo iṣẹ́ tá a bá fi rú àníyàn bẹ́ẹ̀ náà ṣe rádaràda eléyìí tí ò fìdí tí ò dá lò náà jẹ́ ẹ̀kọ́ kẹta òun náà ní pé tí mùsùlùmí bá ń dà níyà fún ìjọsìn kan nínú àwọn ìjọsìn tó fẹ́ ṣe ọ̀ranyàn ló jẹ́ lórí rẹ̀ kó rí dájú wípé àníyàn tó ń ní lórí ìjọsìn yìí àníyàn tó mọ́kàn gani tó dá lórí pé Ọlọ́run nìkan ọba tó ga ló ń fẹ́ tìtorí rẹ̀ ṣiṣẹ́ yìí nítorí pé ẹnikẹ́ni tí àníyàn rẹ̀ bá fi lè dáa tọ́jọ́ nítorí tọ́lọ́n ní fi ń ṣe àwọn aṣẹ́ ìjọsìn rẹ̀ eléyìí yóò bẹ ní àyè ga ju gbogbo àyè yòókù lọ iṣẹ́ rẹ̀ tó wá ṣeun yóò jẹ́ iṣẹ́ tọ́lọ́wọ́n bó dúpẹ́ fún lórí rẹ̀ yóò jẹ́ iṣẹ́ tí ó sì fi gbẹ̀yìn lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. ẹlòmíì nínú àwọn èèyàn ní àwọn ọ̀dà inú pàǹtí inú ìdọ̀tí àti gbáàlẹ̀ iná làníyàn ru wọn wà àbí bò lẹ́sẹ̀ fẹ́ pé àníyàn ẹni tí ń ṣiṣẹ́ kárí mi àníyàn ẹni tí ń ṣàṣehàn àníyàn tó yẹ pé àwọn èèyàn àti gbantí ń bẹ lọ́tọ̀ wọn ló fi fẹ́ rẹ̀ sùn àníyàn jákujáku leléyìí inú gbàlẹ̀ lọ́wọ́ kò ní jẹ́ àníyàn tó níláárí torí ẹ̀ náà ló ṣe jẹ́ pé àárẹ̀yàn méjì tí wọ́n ń ṣiṣẹ́ ẹyọ kan tí wọ́n sì ń jọ ṣe jẹ́ kí wọ́n jọ bẹ̀rẹ̀ ni wọ́n sì jọ parí ni wọ́n jọ wà láàrin rẹ̀ ni ìtọ́ba gba ká dúró wọ́n jọ dúró ìtọ́gba ká jókòó wọ́n jọ jókòó èyí tó gba ká tẹ̀ wọ́n jọ tẹ̀ nínú sẹ́yìn gbólóhùn kan náà wọ́n jọ máa wí jáde lẹ́nu ṣùgbọ́n ìyàtọ̀ tí bẹ láàrin ìkíní kejì wọn ló gẹ́gẹ́ bí ìyàtọ̀ tí ń bẹ láàrin sánmà àti lẹ́yìn. bí sọláàtì lápèjúwe àjọ̀dí ó ara ẹni à ń tẹ̀lé lè máàmù ìmáàmù náà rọ ànàró ìmáàmù ìmáàmù tó náà rọ ànàró ìmáàmù forí kanlẹ̀ àjọ forí kanlẹ̀ ìmáàmù tó jókòó àtúnjókòó ǹjẹ́ gbogbo wa tá a jọ dúró tá a láǹṣe ṣé gbogbo aná ládọ́gba nínú ládàá ni a lè dọgba ẹni tí ó sì mú ìyapa bá ládàá wa náà làníyàn ṣé kúkú ń bẹ nínú wa ẹni tó yẹ pé láti ọkàn rẹ̀ iná ni ìjọsìn yìí ti ń wá ipò òun ṣe fún ọlọ́run ni òun ṣe nítorí nǹkan mi ó sì ń bẹ nínú àwọn èèyàn náà pẹ́ pẹ́tọ̀ wọ́n ní í ṣe sọ láti mú ti ṣe ni o. ó sì ń dẹnu wọn ẹni tó ṣe pétọ̀ tó ẹ̀rí pàṣẹ kù bọ́ sàábẹ́ lèmi gẹ́gẹ́ báwọn sàábà ti máa ṣe sọ láti lèmi ṣe ẹ lè gbósùbà fún mi ni bẹ́ẹ̀ bá mọ̀ fọlá fún mi kẹ́ kan sára sí mi ẹtì yín mà ti tà ntọ́fà tẹ́lómi fi ṣe sọ láti nu kò sí nítorí tọ́lọ̀ ẹlẹ́kẹ̀rin onáà ní ipe ọ̀ràn ló jẹ́ lórí mùsùlùmí o kó ní àdìsọ́kà tó gbópọn eléyìí tí iyèméjì ọ̀gbọ́dọ̀ wọnú rẹ̀ wípé àwọn ẹsẹ̀ kan wà láìpẹ́ nọ́mbà fẹ́ni kì í ṣe nọ́mbà túláàsì bí ká jẹun bí ká mumi bí ká wọṣọ bí ká wọ bàtà bí ká sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nọ́mbà fẹ́ni gbogbo eléyìí kì í ṣe nọ́mbà túláàsì táníyàn bá lọ dáa àníyàn á máa yí àwọn ẹsẹ̀ bẹ́ẹ̀ padà tí wọ́n wàá di iṣẹ́ sẹ́yìn pé èèyàn ń ṣe é tí jọ́sìn fọlọ̀ tí èèyàn tún máa gbàládà lórí rẹ̀ bí ẹni tó fẹ́ sùn tó wá ní láníyàn pé wọ́n lọ wọ́n fẹ́ gbẹ́ lélẹ̀ mọ́ fẹ́ sùn torí kára mi ò lè bá àmókun kí n lè bá a lágbára láti jọ́sìn fún wọn lọ. oorun yóò kò ní àṣà lásán yóò dẹ̀sìn bí ẹni tó ṣe pọ́ fẹ́ jẹun ó ní nínú àníyàn rẹ̀ pèsè ló ń fẹ́ jẹun o nítorí kárọ̀ òun lè bá jẹ́ pé mọ́kún ó lágbára láti sin náà tẹ́lẹ̀ yìí yóò mú kí iṣẹ́ àṣà tó ń ṣe òun kó dẹ̀sìn. bákan náà tó bá pé iṣẹ́ ìjọsìn náà nìwọ́ wá bá ń ṣe ọwọ́ ń ṣe iṣẹ́ ìjọsìn yẹn láì dàníyàn tó dáa sí i tọ́ iṣẹ́ ìjọsìn náà lè yí padà kó dẹ̀sẹ̀ mọ́yàn lọ́wọ́ téèyàn tara rẹ̀ tí ó fi gbẹ̀sẹ̀ hàn tí ó sì tara rẹ̀ tí ó fi jìyà bí ẹni tí yọ zakati nítorí kárí ni bí ẹni tó ṣe kó yọ zakati nítorí káwọn èèyàn lè bá a máa sọ dáadáa nípa rẹ̀ kò yọ zakati nítorí Allah ẹni bá ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ìjọsìn yóò yí padà yóò yí ma lọ́wọ́ yóò padà di ntí yẹn ṣe téèyàn ṣe ṣe lọ. ẹni ìka àrùn nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ọ̀rọ̀ àníyàn tá à ń tẹ́ ń sọ láti bí ọ̀sẹ̀ mélòó oní ẹni pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí ó ní ìmọ̀ àmọ̀dájú wípé fífi àfọ̀mọ́ fún ọlọ́run nínú gbogbo ìjọsìn ó ní gbogbo nǹkan o ẹnìkan kò gbọ́dọ̀ mú ìpín kan abala kan nínú iṣẹ́ ìjọsìn tí bá ń ṣe kó gbé lọ bẹ́ẹ̀ lómi ìtọ́ yàtọ̀ sọ́lọ̀ o gbogbo ìjọsìn wa pátá porongodo a gbọ́dọ̀ ṣàfọ̀mọ́ rẹ̀ fún Allahu Rabbul Alamin abẹ́ ìgbọ́n tọ́lọ̀ ń sọ ni nínú hadith al kudisi ó ní ana aghna ash-shuraka'i 'an ash-shirk man 'amila 'amalan ashraka fihi màcìyà ghayri taraktuhu wa shirka. èmi rọrọ mo rọrọ tayọ kí n máa wá bẹ́ẹ̀ nìkan sorogún. nínú nǹkan àti àti pípapọ̀ gan ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tọ́fẹ́ lomi ogun pẹ̀lú mi ọlọ́run ọba nínú ẹ̀ ẹni tó ṣe sọ láti fọ́lọ́run àtẹ̀yàn bí ẹni tó ṣe ikú ṣe hajj fọ́lọ́run àtàwọn èèyàn pátì pẹ̀lú ẹni tó fi sí mi làwọn bùkátà rẹ̀ kalẹ̀ ọlọ́kọ fọlọ́ ó sì wá náà níyàn rẹ pé ọ̀nkẹ́ káwọn èèyàn máa fọ rere ń pa rẹ ni pé wọ́n lọ sílé ìta làníyàn rẹ kò lè gbé pamọ́ sọ́lọ̀ ọlọ́run pọ̀ ti pẹ̀lú iṣẹ́ tó ṣe kò ní gbà ẹlẹ́kẹ̀fà nínú ẹ̀kọ́ onáà ní pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí kó tún lọ mà wípé àníyàn yẹn ń gángan lórígun pàtàkì nínú gbogbo sẹ́tà máa ń ṣe. òun sì ní májẹ̀mú rẹ̀ tí ó jọ lálàáfíà torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kì í gbaṣẹ́ kan lọ́wọ́ ẹrú rẹ̀ tí wọ́n bá ṣe nítorí tọ́lọ́run ọba nìkan tí ọba jẹ́ pé ẹ ṣiṣẹ́ nítorí tọ́lọ́run ń wójú ọlọ́run ọba ò ní gbà wàláhì ìpèníjà gbogbo bá ń ṣe níjọsìn a gbọ́dọ̀ máa bi ọkàn wa léèrè má gbé mi lọ bí kọjá pèsè mi ò ní jẹ́ torí tọ́lọ́ máa o torí tọ́lọ́ nìkan lè ní sẹ́nsẹ́n tí mò ń ṣe má kó bá mi má bà tèmi jẹ́ a máa kìlọ̀ fọ́kàn rẹ bẹ́ẹ̀. ẹ̀kọ́ keje inú ni pé kò sí tàbí ṣùgbọ́n pé inú ọkàn inú ọkàn làyà àníyàn kò sáàyè fún lórí ahọ́n a gbọ́dọ̀ wí jáde gbẹnu wa torí ẹ̀ ẹnikẹ́ni tó bá wá sọ àníyàn jáde báyà nítorí pọ́fẹ́ ṣe sọ̀rẹ́ àbọ̀fẹ́ yọ zakat àbọ̀fẹ́ ṣe sùyàm àbí hajj àbí nǹkan míì nínú àwọn aṣẹ́ tá a máa ṣe fi ṣẹ̀sìn fọ́lọ̀ onítọ̀hún ó ti dọ̀kan nínú ẹni tó ṣàdádálẹ̀ nínú ẹ̀sìn nù torí pé ẹ̀sìn òfààyè gbà wá ká máa sọ àníyàn wa jáde gborí ahọ́n torí pé anábì sallallahu alaihi wasallam òun náà máa ṣàlùwàlá a máa ṣe sàárà a máa ṣe sọ̀nà a máa ṣe sòyàm a sì máa jí lóru àwa rí ẹgbà wá kan eléyìí tó ṣe pọ́fẹsẹ̀ rinlẹ̀ àbẹ́yìí tó tiẹ̀ jẹ́ kọ́ńdẹ̀ tọ́tọ́ka sípànà bí a máa wí àníyàn gborí ahọ́n rẹ̀ náà lẹ́yìn tẹ́ ẹ ti tìyín jọ. kọ́dà ẹlòmíì gan ó tún bá a débi pé tí wọ́n bá pèpè fún sọ́láàtì yóò tún máa ṣe nàwáyé tù kìnìkan nàwáyé tù kìnìkan. gbogbo àwọn nǹkan tẹ́nìkan fi bẹ̀ wá láti máa wá jáwé sóbì òdo lórúkọ páwọ̀ ọ̀gbẹ́sì lójú bá ń lọ. wọn náà sì rí yín ọ́ da yín mọ̀ ó ti mọ̀ pé ibi tó ń da yín sí. àwùjọ àwọn olódo ni bó bá ṣe wù yín lẹ́ẹ́lẹ́sẹ̀ àlejò náà bó ṣe wù mí máa ṣe ayé mi kò sì sí. torí pé àlùjánnà kan náà ni ibẹ̀ náà làwọn sàhábà wọ̀ àwọn ẹni tí ò tó sàhábà ibẹ̀ náà làwọn náà fẹ́ wọ̀ títí a máa ṣẹ̀sìn bó ṣe wù yín ẹ máa wá tara yín dànù bọ́lọ̀ kúkú rí yín ọmọ yín ó sì máa fi tó ń dá yín sí. ẹlẹ́ẹ̀kẹjọ ìnáà ni pé ó yẹ kí mùsùlùmí kó máa mú àníyàn rẹ̀ wá ó sì nínú gbogbo ìjọsìn tó ń bá ń lápèjúwe tí yẹn bá fẹ́ ṣe sọ̀dá kódà pọ̀ ń fẹ́ ṣe sọ̀dá sì sọ nínú àníyàn rẹ̀ sọ́kàn rẹ̀ pé ọlọ́run nìkan ló ń fẹ́ ṣe sọ láti yìí àti pé pápá gan òun fẹ́ ṣe sọ láti yìí nítorí àtìlẹ́bà àtẹ̀ láti ọlọ́run eléyìí ti di nǹkan mẹ́ta o alákòókò ká dà ní àjọsìn tá fẹ́ ṣe ká sì la fẹ́ kásì tún fi sínú àníyàn wa pé ńṣe là ń ṣe láti fi tẹ̀ láti ọlọ́run ọba ẹlẹ́dàá wa. a ti sọ wípé àníyàn tó dáa ló máa ń sọ àwọn àṣà yóò yí wọn padà wọ́n fi dẹ̀sìn mẹ́ni tí ń ṣe lọ́wọ́ nígbà tí àníyàn bá dáa náà lànà bí Muhammad sallallahu alayhi wa sallam ó fi sọ fún wa nínú hadith wípé wà fi bọ́bàrì ahadikum sadaqa inú ìbálòpọ̀ ẹnìkan yín pẹ̀lú ìyàwó rẹ̀ sàrà náà ni ó tún gbà ń bẹ̀. ń sàábà wa ní àá sẹ́nìkan nu wa lè lọ jẹ̀gbádùn ẹ̀mí rẹ̀ tó fẹ́ jẹ kó sì tún máa gba aládàbí. àmì ìsọ̀rọ̀ àdìsọ́lá ni báwo ni tó bá kí abẹ́ rẹ̀ bọ́nú. abẹ́ obìnrin tó dé ìwọ̀ fún láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ṣé yọ gbẹ́sẹ̀ àbí òní gbẹ́sẹ̀ ah, yọ gbẹ́sẹ̀ o anabi sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé abẹ́ ìyàwó rẹ náà lọ́ọ́ kí abẹ́ tiẹ̀ ẹ wò látàrí àníyàn pé ìwọ ń báyàwó rẹ lò yàtọ̀ sí yàtọ̀ sí àwọn nǹkan tó tún jẹ́ lọ́tí pé ẹ̀mí rẹ ló fẹ́ láti jẹ̀ gbádùn ó tún gba aládá lọ́dọ̀ ọlọ́run nítorí pàníyàn rẹ̀ dà. bákan náà wọ́n wá nínú ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ abu mas'ud al-badri radiyallahu anhu qala nabi wa sallallahu alayhi wa sallam ó ní innal muslima. إذا أنفق على أهله نفقة وهو يحتسبها كانت له صدقة متفق عليه النبي صلى الله عليه وآله وسلم oni tí mùsùlùmí bá fi lè ná owó kan lórí ìyàwó àtọmọ rẹ̀ pẹ̀lú àníyàn pé òun náà kọlọrun bó lè bá san lẹ́san rẹ̀ Ọlọ́run bó fún un ládàá pé sàrà ló ṣe. ọlọ́run yóò fún un ládàá pé sí. ọ̀rọ̀ rẹ̀ tó ní wọ̀húwọ̀ yà ha pẹ̀lú àníyàn pé ọ̀dọ̀ ọlọ́run ni mò ń ti wẹ̀sán bẹ́ẹ̀ ó pàtàkì púpọ̀ yàtọ̀ sí ìwọ́tọ̀ nǹkan náwó rẹ lórí lásán ọ̀náwó lọ́mọ lórí lásán ọ̀ máa fi sínú ẹ̀mí rẹ pé ọ̀dọ̀ rẹ ni mò ń wẹ̀sán owó tí mò ń ná yìí wọ́n kàn máa náwó àṣà ni ṣùgbọ́n ẹni tó fi sínú àníyàn rẹ̀ pé wọ́n lọ ọ̀dọ̀ rẹ̀ mò tí rẹ̀ ọlọ́run ọba yóò tún san lẹ́sàn lórí owó tọ̀nínà léyàwó rẹ̀ lórí tọ̀nínà lọ́mọ lórí owó kò mánà owó tó jẹ́ túláàsì yìí tún fún àní ládàá lórí ẹ̀. anílò Muhammad sallallahu alayhi wa sallam ní àti Abu Musa al-Ash'ari lọ sílẹ̀ Yemen Mu'adh ó sọ fún Abu Musa oníyà Abdullah ìwọ Abdullah kayfa taqra'u al-Qur'an báwo ló ṣe máa kí al-Qur'an qala atafawwaquhu tafawwaqa ó ní mọ̀ máa ń ké lóru àti lọ́sàn-án. wọ́n máa ń ké ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti ìgbà kan dé ìgbà kan bẹ́ẹ̀ ni wọ́n máa ké. qala faqifa taqra anta ya Mu'ad onígbàwọ̀ wá ní wọn Mu'ad bóun ni wọ́n fi máa ké tiẹ̀ Abu Musa náà béèrè qala anamu awwal al-layl fa aqumu wa qad qadaytu juz'i min an-nawm ó lè ní mo máa ń sùn tílẹ̀ bá ti sú lẹ́yìn sọ̀látù láìṣà màá wá jí lóru lẹ́yìn ìgbà tí mo ti sun oorun tó yẹ kí n fi òru sùn fa iqra ma kataba Allahu li nínú aka ìwọ̀n bẹ́ẹ̀ tọ́lọ́mọ bàbá fún mi ní àti ríkà nínú alukur'an fa kama ahtasibu èmi fún mi ní oorun tí mo sùn bí tún ṣe máa kọ́ má dùn mí ní ládàá jíjí tí mo jí tí mo fi ṣe sọ̀lá subhanallah léyìí túmọ̀ sí pé òun tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́ má dùn mí ládàá ìsinmi tó ń ní látàrí oorun tó ń sùn nítorí pé òun sùn kí ara òun lè bá àjẹpọ̀ dá sánsán láti lè ṣẹ̀sìn fọlọ́ nígbà tó ń bá jí ni òun tọrọ ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí òun tún ṣe ń tọrọ ẹ̀san ìdìde dúró ṣẹ̀sìn fọ́lọ́n lóru yìí àti àárẹ̀ wàhálà tó ń ṣe níbi sísin náà nítorí pé iṣẹ́ iṣẹ́ yòówù tá a bá ṣe tó jẹ́ iṣẹ́ tí kìí ṣe ọ̀ranyàn lórí wa tó jẹ́ iṣẹ́ nàmbà fẹ́tì ìṣètúláṣì pẹ̀lú bá ṣerú àwọn iṣẹ́ yìí tó sì jẹ́ pàníyàn tó ní sáwọn iṣẹ́ yìí náà ní kò ń fẹ́ tara rẹ̀ láti fi jẹ́ni tó ṣe wípé òun ní agbára láti fi sin ọlọ́run ọba wa iṣẹ́ tá a pè ní nàmbà fẹ́ yìí yóò di iṣẹ́ tọ́lọ́run ọba ń tara rẹ̀ sàyàn lẹ́sàn nítorí pé ó ti fojú sun àti orójú ọlọ́run ọba tó ga lára àṣẹ yìí báyìí torí ẹ̀ Al-Imam Ibn al-Athir rahimahullah wọ́n sọ fún wa wípé aṣíwájú wa kan nínú àwọn aṣíwájú rere òun náà ni Nuruddin Zinki ọlọ́run ọba kó kẹ́ wọ́n ní kì í ṣiṣẹ́ kan o nínú gbogbo iṣẹ́ tí máa ṣe nínú ìgbésí ayé rẹ̀ illa bi niyyatin hasana àfi pẹ̀lú àníyàn tó sunwọ̀n àti pé ní erégùsù lárúbáwá eléyìí tí ọjà abala abìkan ti ń bẹ nílẹ̀ Iraq wọ́n pè ní Aljazeera ẹni rere kan bẹ́ẹ̀nbẹ́ tó máa ń sin náà lọ́pọ̀lọpọ̀ tó sì jẹ́ni tó máa ń ráyé sá lọ́pọ̀lọpọ̀ ó sì jẹ́ni tó ṣe é pé kì í sábà lúpọ̀ máwùn nurudin zinke a máa kọ̀wé sí i a máa ránṣẹ́ sí i a sì máa padà sọ́dọ̀ rẹ̀ lórí nǹkan tó bá bá a sọ. ọwọ́ agbọ́njọ́ kan ìpè nurudin zinke ó jẹ́ ẹni tó ṣe pé ó máa ń ṣeré lọ́pọ̀lọpọ̀ eré àṣepara pẹ̀lú bọ́ọ̀lù wọ́n á kọ̀wé sí i sinọ́ọ̀ sinọ́ọ̀ yìí kọ̀wé sí i ọba ni mí mà mí lérò wípé eré ti pọ̀ jù fún ọ kò sì máa fi ìyà jẹ ẹṣin láì jẹ́ pàǹfààní kan bẹ́ńtẹ̀ téèyàn lè rí mú nídìí ẹ̀sìn. bọ́ọ̀lù tí wọ́n sọ pé Nurudeen Zinki máa gbá yìí náà ni irú bọ́ọ̀lù tí wọ́n máa fi pọ̀pá lù ní ìgbà téèyàn bá wà ní orí ẹ̀sìn tẹ́ẹ̀fì pọ̀pá gbà síwájú tẹ́ẹ̀tún fẹsìn lẹ́nu tẹ́ẹ̀tún tún gbá tẹ́ẹ̀tún tún náà wá dá lóhùn ó fọwọ́ ara rẹ̀ ó fi kọ́ wọ́n ní wàláhì nǹkan kọ́kọ́ ló mú mi máa gbá bọ́ọ̀lù àfẹsíngùn bọ́ọ̀lù àgbẹ̀síngùn gbá kìí ṣe pé gbéraga kìí ṣe ìfàsìkò ṣòfò bí ìbá ṣe pé ẹnu bodè làwa wà tá à ń sọ ẹnu odi ilẹ̀ Islam ọ̀tá sì wà nítòsí ibi tá a wà láàrin ìgbà tá a wá jókòó a máa gbọ́ láàrin ìgbà tá a bá jókòó a máa gbọ́ ohùn ohùn tí ó ṣàjòjì bàbá gun ẹṣin a máa wábi tóun yìí ti ń wá kì í rọrùn fún wa láti jẹ́ pé adójúkọ ogun jíjà lóru àti lọ́sàn-án lásìkò ẹ̀rùn àtàsìkò ọyẹ́ nítorí pé ọmọ ogun kò lè jẹ́ni tó ṣe pé yóò máa jàjà ṣẹ́gun gbogbo ìgbà láì jẹ́ pé ń jà ń sinmi. tábà fi àwọn ẹṣin wa tá à ń gùn tá à ń fi ń gbá bọ́ọ̀lù àgẹṣingbáhùn tá a bá fi wọ́n sórí ìdè kò sí tàbí ṣùgbọ́n táwọn ẹṣin yẹn wọ́n padà dẹni tó ṣe pé ìsinmi ti bà wọ́n jẹ́ wọn ò wá ní lè lọ bọ̀ mọ́ ámbọ̀sibọ́sí pé wọ́n ó sì gbé sáré ní ìgbà tí a bá ń fi wọ́n wọ́tàká níbi tọ́tà bá wà. ọ̀pẹ́ ṣe yóò ní ṣe máa gbé dojú dojú ìjà kọ ọ̀tá nígbà tá a bá ti fi ìsinmi tá a bá ti fi bàjẹ́ torí ẹ̀ là á ṣe máa gùn ò là á ṣe máa bá agbára gbóná pẹ̀lú eré tí a máa ṣe nípa gbígbá bọ́ọ̀lù àjẹsìngbá yìí ìsinmi kìsinmi tí ọba bá àwọn ẹṣin jẹ́ à ń tara mímọ gùn wọn lọ síwájú gùn wọn sẹ́yìn nígbà tá à ń bá ń fi wọn gbá bọ́ọ̀lù àgbẹ̀sìngbá yìí a máa fi mú kúrò lára wọn. a sì máa fi gígùn tá a máa gùn wọn yìí tá a fi máa lé bọ́ọ̀lù àgbẹ̀sìngbá yìí ká à ń fi mú wọn kọ́ àti máa yára ní kíákíá àti máa ṣẹ́kọ́nà ní kíákíá àti lè tún tara wọn dẹni tí ó lè ṣe tọ́lọ̀ nígbà tí ìjà bá dé eléyìí ló fà ó tí màá fi ń gbá bọ́ọ̀lù àgbẹ̀sìngbá eléyìí tí àwọn ẹlẹ́nu sọ ń sọ́sù fúfú fún mi pé mò ń gbà látàrí àníyàn Ibn al-Athir rahimahullah ẹni awu ọba yìí Nuruddin Zanki ọba nù ọba tó ṣe pé irú rẹ̀ sọ̀wọ́n láàrin àwọn ọba tí ń ṣèjọba ọba tó ṣe é pé ó fira rẹ̀ sílẹ̀ fún ìjọsìn fọlọ̀ ó sì tún ṣe àlàyé pé ntọ́jọ bí eré tí wọ́n lòún ṣe kìí máa ṣeré àṣedànù lásán kìí máa ṣeré àṣebàṣìkò jẹ́ ńṣe làwọn ń ṣe pẹ̀lú àníyàn tó dáa tó eré yìí yóò wá di ọ̀kan nínú àwọn ìjọsìn tó ga yóò bọ́ sí àárín ọ̀kan nínú àwọn nǹkan tó ga jù téèyàn á máa fi súnmọ́ lọ. nítorí pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ kí ẹṣin tí wọ́n fi jagun kára rẹ̀ lè bá a dá sánsán káwọn ó lè bá a rí lò ní àsìkò tí lílò bá kàn án táwọn ó fi lè fi dojú ìjà kọ ọ̀tá táwọn ó fi rí wọn ní ìrọ̀rùn. àtọ̀ sí gbogbo àwọn nǹkan tó ń ṣe ń ṣe pẹ̀lú àníyàn pọ̀ ń bá sìkò jẹ́ ni ń ṣe pẹ̀lú àníyàn pé ó ti ẹ̀rẹ́ ọ fẹ́ nájú hmm, wọn náà fẹ́ tayò hmm, wọn fẹ́ lọ wo bọ́ọ̀lù hmm, wọn fẹ́ pọ̀ fẹ́ ta lúdò eh, wọn fẹ́ ṣe kínní kan gbogbo àwọn kan tí ò da àwọn kan rádaràda àwọn kan tí ò wúlò sì mà kẹ́ bá ti ṣe wí síwájú. Si àníyàn ni máa jẹ́ ká máa yàtọ̀ láàrin ìjọsìn àti àṣà torí látara àníyàn á máa ń a bá ṣe nítorí tọ́lọ́ nínú àwọn ìjọsìn yàtọ̀ sí àwọn nǹkan tá à ń ṣe tọ́jàsà kí ẹ bá ti ṣe ṣàpèjúwe ṣáájú ìwẹ̀ lè jẹ́ ìwẹ̀ jánábà ó sì lè jẹ́ níta fi sinra nítorí ipò ooru ìyẹn lè fún yàn lówó lórúkọ pé yàn bùn èèyàn ta lọ́rẹ̀ ó sì lè jẹ́ owó yìí anáni nítorí pé a fẹ́ fi súnmọ́ lọ gẹ́gẹ́ bí zakat àtàwọn sàrà àtàwọn owó tá a san láti fi tárà ẹ rí àìjẹ àìmú ó lè jẹ́ pé a ṣe bẹ́ẹ̀ láti fi ṣètọ́jú ara ẹni nípa àárẹ̀ kan tí ń bá wa fara fínra torí wọ́n ní tó bá fẹ́ lálàáfíà lórí ti ń ṣe ọyọ ọsọra fún kájẹ kámu tó èèyàn sì lè má jẹ́ kéèyàn ọmọ mú kọjá suyam gẹ́gẹ́ bíi Ramadan àníyàn lèèyàn fi máa yàtọ̀ láàrin méjèèjì torí al-Imam Ibn al-Qayyim rahmatullahi alayhi wọ́n ní ash-shay'u al-wahid takunu suratuhu wahida wa huwa yanqasimu ila mahmudin wa madhmum ó ní nǹkan kan àwòrán rẹ̀ yóò jẹ́ ẹyọ kan ṣùgbọ́n lè pín sí nǹkan tó dáa àti nǹkan ò dáa tọ̀mìn dàlíkẹ́ tawakkul wal ajz gẹ́gẹ́ bí àpèjúwe bíbọ́ lọ́wọ́ bá dúró àti kíkagara bákan náà ni ar-raja'u wat ìran kan ríran kan àti ṣe ń bárí ń bára wal àti ká fẹ́ràn ẹnìkan torí tọ́lọ̀ wal hubbu ma'a Allah àti ká fẹ́ràn ẹnìkan pẹ̀lọ́lọ̀ wan nusah àìsè nàṣíà ìkìlọ̀ wat ta'dib àti ìbáwí wa hubbu da'wati ila Allah àti ìfẹ́ ìpèpè lọ́sọ́dọ̀ ọlọ́run wa hubbu riyasa àti kọjá yìí pé èèyàn nífẹ̀ẹ́ sátìjọ́ lórí. gbogbo àwọn nǹkan wọ̀nyí èèyàn lè ṣe nítorí tọ́lọ́run èèyàn lè ṣe nítorí nǹkan mi ṣùgbọ́n iṣẹ́ tá a ṣe ń gan kò yàtọ̀ síra wọn àníyàn ní lájà àníyàn ní sọ ìyàtọ̀ tó wà láàrin méjèèjì. náà jazakumullahu khairan ni abi Allah subhanahu wa ta'ala kí ó bá wa san àwọn olùmọ̀wá ní ẹ̀san olóore ní ayé ń bí àti ní àlùkàyàmá. tí ó bá tún di ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ bákan náà ní dèédé àsìkò tí a wáyé àwọn olùmọ̀wá wọn tó bá gọ̀ọ́rẹ́ afẹ́fẹ́ láti bá tẹ̀síwájú lórí ètò adabu duniya wa din. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.